الغني الحميد الناس إليه الفقراء اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد أما بعد ويا عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون هل المسلمون عباد الله يقر على المطر لماذا يرسل الله أرجو جزاء برواية تلقى بعد يوم يقول لي gbogbo ẹ̀dá mi ti ń bẹ lórílẹ̀. òṣìṣẹ́ mi tó lè mú omi wá ìlọ́lọ́ wa ń dà. àyàfi ọlọ́run ọba ọba ṣoṣo náà ni. ọlọ́run ọba ń sàlàyé wá láti ṣúra àyàfi ìdílé. ọdún ni wọ́n tún lẹ́ni ينزل الغيث من بعد ما ظننوا وينشر رحمته وهو الولي الحميد ọlọ́run ní máa ń sọ òjò kalẹ̀ lẹ́yìn táwọn èèyàn ti já kàn pé sójú ó sì wà báyìí èyí náà ló gbogbo ìfẹ́ sí ti di fáwùdà ẹni tó fẹ́ fi àgbàdo ìwé lásán ní bẹ́ẹ̀ àti bí wọ́n ń sọ̀rọ̀ rahmada ọlọ́run a máa san ìkẹ́ rẹ̀ ká. وهو الولي الحميد اللهم يا دي على تلين ọba tá a máa ń fi ìwò alójú dá òṣìṣẹ́ ní tó lè mú mi wá fún ajọ́ aláàlá ọlọ́run ní ìlànà ẹni sọ fún àwọn àjọ náà ìwé ara ìṣó ìní àmúta àmà òkú ọ̀rọ̀ tí omi tọ́ba ní wọn lọ́gbẹ́ sí ọ̀wá ọmọ ìyá ti tó ń bí máa lẹ́nu. أجمعين تعالى نقول المؤمنين بأقوين قصيد جو الله له أن يوكي أسوا إبادة الله وبنا يومي سيوا أبنا نكواتي الله سبحانه وتعالى قد فلينظر الإنسان إلى طعامه كي يوجد جد anna sọ́dọ̀bìnà ìmọ̀ àtọ̀ka àwọn làǹdà omi níbojì òtún máa ń rọ̀lẹ́ ọmọ ṣọ́kọ̀ ọkùnrin ọmọ ṣọ́kọ̀ omi yẹn bá ń balẹ̀ tán àwọn àtẹ ilẹ̀ òṣèlú ìrúmi ọjà jẹjẹ fàámbà sílẹ̀ àmújáde nínú ẹ̀ hábàn nǹkan hóró wàhíńdà bá àti sọ́dọ̀bì wọ́n kọ́ bá àti kẹ́lẹ́ kúrò wọ́n sa ìlú náà àti kí n sa ìlú òdu wọn náà kọlá àti èso àjàrà wàhádà ìmọ̀ olùbà àti ọgbà òkú lọ́pọ̀ wọ́n bá kí ha ta ò wàhálà àti pápánu àti oúnjẹ rẹ̀. ọlọ́run la ti fẹ́ mọ̀tẹ́ àìlẹ́kùn kó máa jẹ́ ìgbádùn fún yín wọ́n lè àlẹ́ àmì kò bàtà rẹ̀ rẹ̀ yín. alómi nígbà tó tó dá yìí omi nìgbélé gbogbo ẹ̀dá ti bẹ lórílẹ̀ ọlọ́run ọba tó fà nítorí àmbíyà àyà tààtì àyà ọgbọ̀n ọlọ́run wọn jà án ní ẹ̀mínà máa mi kú lẹ́fẹ̀ẹ́ háyì àmàlà ìmìíràn ọlọ́run ti gbogbo ohun yìí nù mí láti gbé kalẹ̀ kí ni ṣe táwọn èèyàn tọ́lọ́run ọba wọn mọ fún olùdíje lọlẹsọ níjọ lójú ọba rọ náà tó ní ìta lọ sórí òkè Ọlọ́run là á ṣe sí Ọlọ́run tó yọ ẹgbẹ àtúnfìyẹ ìdẹra ní è Ọlọ́run ní akọrọ ẹ̀yìn tó ẹlùmọ ẹlẹyìn tẹsán gbọwọ ẹ wọlé dẹkùn omi àánú àánú lẹsùn owó omi ẹ̀gbọ́n sẹ́yìn lẹ ń kọ ọkalẹ láti ní ẹsùn lórí àmì náà lòlùmọ ìlú rẹ àbáwọ Ọlọ́run là ń kọ ọkalẹ ọlọ́run ti lọ́ọ́ kẹta tá a bá fẹ́ ṣe àlùmọ́ọ̀rù jáàjá. a sọ omi yẹn tí o tó ti ṣe yóò mú lẹ́nu bérebére ọlọ́run yàtọ̀ sùúrù bẹ́ẹ̀ wá ní máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ní máa sọ bẹ́ẹ̀ sọ́kùnrin wá sí à ayé àti ní àdọ́rin sí àdọ́rin. àdúgbò tí ọ̀gá rọ ọlọ́run ní máa ń rọ̀jò òun náà láti الله الذي يرسل الرياح ọlọ́run ní máa ń fi àwọn afẹ́fẹ́ ńlá ní máa fi ránṣẹ́ ọ̀tún bí yóò sàkàrà afẹ́fẹ́ náà wà á máa gba ìdúró lọ. ọ̀yọ̀ tó kò rò ní sẹ́nà ọlọ́run wa sàn ẹ̀ka tó sámà àdúgbò díẹ̀ ní ọ̀sán ọmọ dájọ́ ọ̀pọ̀ lẹ́yìn ìpàdé ńlá kò là lù bẹ́ẹ̀. wọ̀nyẹ̀ yàgò sísàfàní àwọn aṣèlú ègígé قدر الوافق يخرج من خلاله واثق منه ما جل عن فإذا أصاب به من يشاء من عباده صلى الله عليه وسلم يا ربي اللهم صل وسلم إلى أن يلتبسون أو ما يقتل وإن كانوا من قبل كذا لذا تدعي كل ضرورة من قبل أن ينزل عليهم من قبله إلى قبل الدين ó lò lóró wọn ṣẹlẹ̀ lórí jáde tẹ́lẹ̀ ọba dada ní máa ń gbòòrò ìlà àtàrí ọ̀hún ìlà ẹ lọ wo orípa ìgbẹ́ ọlọ́run ọba àgbékẹ́ lójó kẹ́yìn pàlọ́ ìlà ọ̀sọ̀rọ̀ àtàwọn òbí ha bọ́lá òun ti máa ń sílẹ̀ lẹ́yìn ìbílẹ̀ onílẹ̀ kúrá yìí lọ ìnàdà ìkàlà òkè ọ̀tà ẹni tí ó ti bẹ́ẹ̀ sí sílẹ̀ tààbí ìkàtí tí ó wù nínú rẹ̀ ló ti rí yìí bàbá kúrò láyé o wọ́n kó wa àyà olùṣẹ́ yìí o ọdún yìí o adájọ́ ti lè fi ọlọ́run ọba rẹ̀ ní àwọn tó bá fẹ́ o. ayọ̀ ni mo ti mú náà nígbà dáadáa ẹnì kékeré wa ike odò dájú lóde èsì rẹ̀ ni yìí o òdìjà ọlọ́run lọ́wọ́ àwọn ìlú nínú sunan ibi náà jà àdéhùn abdullahi bin amr rọ́ọ̀tì àwọn ọ̀dọ́ olùjẹ sẹ́nu àwọn ẹni mẹ́wàá náà wọn ní àjẹwò gbàgbọ́ sọ́lá sọ̀rọ̀ ikú ọ̀rọ̀ náà kú ṣùgbọ́n èso ti déédé wọn tá à ń bá lọ òun lọ̀rọ̀ sáńtẹ́bí sọ́lọ́wọ́ sọ́lá ń sọ́lá ìdí wọn làmì yẹnu ní àwọn ìdẹ́kẹ́dá wa ìdí. àwọn èèyàn ní sáláì má máa yọ zàká náà bá ti yọ zàká nínú dúkìá wọn zàká rúbì ni ọ zàká ọmọ ọ̀sìn ni ọ zàká owó ni ọ ní àwọn gbàgbá tó fi kún dẹ̀ tí wọ́n gbàgbá dẹ̀ tí wọ́n dúkìá yẹn ilẹ̀ wọn ni àwọn yóò kọ́kọ́rọ́ mílẹ̀ nígbà náà àfi kí wọ́n kọ̀ fún wọn kó lè má rọ̀ láti sánà. àti ìwélé ìlú tẹlẹ yóò ní sọ̀rọ̀ káwọn yẹn á máa sọ̀rọ̀ àwọn jọ̀gá bá ti kàn ẹ̀sì kìnnìkan bá ti tí ọ̀bá pa kìnnìkan ọwọ́ á máa sọ àwọn èkó rẹ̀rẹ̀rẹ̀ yẹn kì òjò dẹni rọ wọlé ló ń bẹ láti tí ì bá ti tàwọn ẹranko ní láti yóò fún tọrù ìbá tí rọ yẹn kí òjò ẹni rọ rárá yóò da yẹnyẹ mọdé bá ti tàwọn ẹranko irú ẹni ẹni tó wà náà Ọlọ́run ọba sùpánà tó tẹ ara Ọlọ́run tó wọlé kọjá ọkùnrin ẹlẹ fẹrẹ àwọn ẹbí tìlí Ọlọ́run ní ìyẹn àti fi gbá wọn àtẹlẹ fẹrẹ àti fẹrẹ lòmú wọn náà fún sí mi náà tó bá mọ àti àdínkù nínú èso kí wọ́n dá kókó má jáde la'allahum yazakkarun kí wọ́n bá lè jẹni tí ó gbà sí. ìgbà wọn gbà wá sí o wọn ló tún wà ń nọ̀rọ̀ kan èyí tó wáyé nípa níbi sallallahu àwọn ẹyẹ fi yóò sì máa kú nílé níbi àbòsí àwọn ẹyẹ ọ máa kú sínú ilé rẹ̀ níbi àbòsí táwọn alábòsí ń ṣe àti wípé àwọn ohun ọ̀sìn ìlàtẹ́lẹ̀ ànulẹ̀ ọ̀sọ́ọ̀tà wọ́n sì máa ṣépè fún àwọn tí ń yapa náà ọmọ anábẹ́ Adam nígbà tí yẹn bá mú tọ́da bá dá tójú ọ̀rọ̀ yìí gbogbo ata ń yapa ẹja sí wọ́n àtàwọn ohun ọ̀sìn wọn máa ṣépè wọ́n máa sọ wípé òjò tọkọ̀ sí ọ̀rọ̀ yìí o mi ń ṣe omi máa ṣúyẹ́ ti bá ní Adam níbi àìdáa ìyapa tí ń tọwọ́ àwọn ọmọ أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم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 ومن تبع هداه إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله أن يرجع الله إنه مقاتل كبيرا إذا تنسي ọlọ́run sọ lórí àwọn àlejò sọlá àtọ̀sọ̀lá wàhálà lórí yìí náà nígbà tó náà wọn wá àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run sórí lẹ̀ òun ẹ̀ nàbí náà. fọláwọn èèyàn ni wọn ò kì í ṣẹbọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. gẹ́gẹ́ bí àbáwọ̀ ọ̀sẹ̀ ọlọ́run lọ́la àti wọn sì fìdí ẹ̀ múlẹ̀. wípé láàrin ànábì àlọ́ àlejò sọlá àtọ̀sọ̀lá sàtàlẹ̀ náà. عليه الصلاة والسلام على نبينا والتوحيد بالله gbogbo àwọn tó fẹ́ lórí ayé yẹn orí ìtàwé tó wọn wá. ọmọ tí a ti fẹ́ láti bàtà lè náà àlè ìtàwé àtàlà lára àwọn ẹni tí wọ́n bá bàrà àwọn ẹni ilé tí wọ́n wà láti pé wọ́n bí bí ìgbé ọlọ́run ni wọ́n. ọlọ́run wá gbà nílẹ̀ bí olóòrùn gidi láti ti kìlọ̀ kìlọ̀ fún wọn. ìgbẹ́ olóòrùn àti ẹ̀rọ ti pọ̀ náà. على نبيه عليه الصلاة والسلام وعلى نبينا قل وقلت استغفروا ربكم إنه كان غفارا من سوف رب رجع سداعي ورجع تأتي الله تعالى على فرجي طبعا في فرجي إذا يرسل السماء عليكم مجرارا لن يرى رجالا فالكعبين اليوم أرى ويمددكم بأموال وبنين ọlọ́run ọbẹ̀ lé kí dúkìá yín pọ̀ ọmọ yín máa sọ wọ́n lè ṣe àlùlẹ́kùn ìjànàáfì ọlọ́sẹ̀kùn máa fún yín ọ̀sán ojú ọjà ti dáadáa wọ́n lè ṣe àlùlẹ́kùn ìjànàáfì olùsísàn. mọ́ ọ̀lẹ́kùn láti fún ẹ̀yà ìwà ọ̀rọ̀ ó tẹ́lẹ̀ farabalẹ̀ fọlọ́. sọ nípa bẹ́ẹ̀ ọ̀pọ̀ àforíjì ìtọ́rọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ọlọ́run máa ń lò lò iná ọ̀rọ̀ ọ̀rọ̀ fáànà tó ń gba àwọn àtẹ́bí lọ́wọ́ àtẹ́bí kúrò àlè sọ́ọ́tò sàlámùwí wọ́n yà kó fi sẹ́kìrì lọ ẹni tí ọ̀dẹ́ wọ́n ọba lálákọ̀ọ́ yìí tó máa tó ń bọ̀dì lẹ́yìn. kẹ́ẹ̀tọ́ àrùn ló gbé wá dà níbi ìwé bẹ́ẹ̀ bá tó máa jẹ́ wò ọ̀pá sọ̀mọ́ra wọn. ìsẹ́kìrì lọ ẹwọ́n ọba lálákọ̀ọ́ yìí níbi àwọn ìyá pátẹ́ ti tẹ́lẹ̀ ló máa tó ń bọ̀dì lẹ́yìn.

àtọ́kẹ́ tọ́lọ́hún lè fi sagbára lọ òun ní yàrá tó jẹ ọ̀rọ̀ wọ́n lọ àwọn lọ gbóṣèré ní ẹ má jẹ́ yí padà lẹ́ni tí ó ti rò yàpá kírímínà ẹ̀mí ìjẹ́lẹ̀ ọ̀rọ̀ àdẹ́gà ẹ̀rí àní ọ̀gbà torí ọlọ́run àwọn akábà tí mo tó jọ máa fi rọ̀ ẹ̀jẹ̀ ọlọ́run ọ̀bàdàlà torí sí lọ́kọ̀ ọlọ́run wà lọ́kọ̀dà táwọn ọjọ́ bá pọ̀ sáájú lànàbí fáwọn ọmọ náà wọn bí lànà. Àwọn agbáwọn mú pẹ̀lú àìní wọ̀lọ̀rọ̀ àtìnira làálà òmìnira tàbá rọrùn. Bọ́yá àwọn ìlú ti rẹ̀ mi. Ìyẹn ni pé bọ́yá àwọn èèyàn ajẹ́ ronú ju àdá. Ọlọ́run ọba Adéda wa ni pàlọ́ ìlà ní ìjẹ́ àkùnkà súnà. Tọ́ba jáde nígbà tí ó sì wa ìdíyà wa bá wọn. Tàbá wọ́n ti dé lẹ́bẹ̀ẹ́ sọ̀rọ̀ alẹ́ dàrí ọlọ́ni ìlera ọ̀la ti fò wọ̀ ọ̀la ti kọ́ńtà tó polówó àwọn kí àwọn lè ẹ dákun tó kí ni ọba ní ilé nígbà tó lọ sórí òkè lọ ẹka lọ lásìkò yìí àbí ká lọ ọ̀dọ̀ Ọlọ́run ọba rẹlà ká tọrọ àtọrọsì lórí gbogbo àwọn ọyá táwọn oge kẹ ọkùnrin wọn ṣàtúnṣe ni ọ̀dọ̀ ìyára lọ́wọ́ eléyìí wà pàtó àná ara ogójì onílé ẹgbẹ́ ogójì onílé mẹ́ta adébí sọlọ mọ àtúnlá olùmọ lẹsùn àlẹ tó bá ẹni tó bá tó mímọ ìgbà wọn lórí ti ìdáná ọmọ ọ̀rẹ́ omi kúlẹ àmì ìfaradà gbogbo àtúnjẹ ọmọ àwọn oníṣẹ́ ọyà dáadáa ọmọ ìkúlẹ lórí ìfẹ́ ìmọ̀ ọlọjà gbogbo ń tọ́ka fún Ọlọ́run afúnlọ́ní àbáyọ wọn dáná omi ìfẹ́ ìlú tó lóbi lọ àtúntúnba gbogbo ẹ̀dá ìlú bàbá tó kẹ́ dáwọ́ ní àmì àjẹ àdébẹ̀ rẹ̀. ẹ̀jẹ̀ àtúntò ọ̀yẹ́yẹ́ ọlọ́run àti sẹ̀kìrò ọ̀pẹ̀kọ alẹ́ ẹ̀rọ àtẹ̀dá ìlànà pọ̀lìtì tó mọ̀ lóko ìlẹ̀ yìí ẹ̀sìn lórúkọ àdàlọ́ tọ́jọ́ rẹ̀. bẹ́ẹ̀ bá fi bẹ́ẹ̀ yóò máa tẹ̀ kó mọ̀dá àti àgbàna ọlọ́run máa fún yín nígbà tó dáa ìlà àjàlẹ̀ mú wọ́n yóò ti kú lábẹ́ ìbámu ìpamọ́lá gbogbo ẹni tó ti jẹ́ lọ́la ọlọ́run kún lọ́la rẹ̀ lọ́lẹ́kọ̀ọ́ sí. àdébí ọlọ́run tó ti wá sọ́kọ́ ayé ń sọ̀rọ̀ lọ́la ọ̀ tẹ́ wá ní ìpadà àti ní àtàwọn àyè tó aláàbàyọ̀ rẹ̀ tẹ̀lé yẹn pé kì í tó ti wọ̀ yúrọ̀ láti ti tẹ̀lé aláyé ní ìyá tó ń bẹ̀rù níjọ́ pé dà ẹ̀yà ẹ̀rù ń bà nílé lórí ìyá tó tó tóbi. torí

gbogbo àjọ tó ga ní àmọ lọ wọn tún dáyé lọlọ wọn àmọ wọn tún wá bẹ̀rù ọlọ sí Ọlọ́run náà ti wá sí Ọlọ́run ọmọ ilẹ̀ wá lè fáwọn èèyàn ti bẹ́ẹ̀ lápàtà náà àlejò bàbá wà lórí ìlànà àríwá ọ̀rọ̀. àwọn ìbùkún lọ́pọ̀ àtẹnumáwùlẹ láti máma àtìlẹ ìdúró rẹ ní kójú ọ̀rọ̀ kójú rẹ bá rọ sílẹ̀ àtàǹfààní lórílẹ̀. yóò mú orúkọ ìgbà dáadáa rẹ àwọn ọ̀gá àwọn àǹtí ọlọ́run ọba lọ bàbá ọ̀hún náà ń bí wọn kára ló yà sí yóò àwọn àgbà ọ̀hún pẹ̀lú wọn ṣe níṣẹ́ tí ò dáa sọ́ọ̀nù àárọ̀ ọ̀hárà rẹ̀ tètè nínú àwọn òkú àwọn olórí òjò àwọn ni mo dá àwọn òkúra ìdílé lọ kí ni ẹ tí wọ́n máa wá pẹ̀lú káńtà ọ̀gbìn ìlú wa alá tó fi kó wòlíkẹ́ láàpì torí àlùkò àwọn ni ọlọ́run ọba ẹlẹ́dà òun ti ta láti gbé kájára lóru ọlọ́run bá sọ fún àjẹmí sọ àtúnláyé ní ìgbà ìgbà ìgbà ìgbà láti àtúnlé ìbáraẹni ìkọ̀yé òní ló dá àwọn àdá àyíká dáhà wọn yẹ sẹni wúrí wọn yóò bí yóò bí ìdáhàlá òyìnbó kúrò ọlọ́run ti ti àwọn ẹrú mi bá ń bẹ̀rẹ̀ àjẹmí lè lè fà sọ pé mo súnmọ́ òní ló dá àwọn àdá àyíká dáhà màá máa jẹ́ pé ẹni tó bá ti pè mí nígbà tó bá pè mí ọlọ́run yìí ní ká tó lásìkò nínú ọlọ́run fẹ́ ká pè mí ká sí lẹ́sẹ̀ nígbà tó ń bẹ̀ sọ̀rọ̀ báyìí tó bá ti pè mí máa dáhùn ṣùgbọ́n káwọn ènìyàn náà nígbà tó ti ní ọlọ́run tí nígbà tó ti ní tí wọ́n bá lè jẹ́ ti di ọ̀sẹ̀ ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ pé èmi ọlọ́run ọjà pípé sí èmi wọ́n ń má kí wọ́n tún ní gbàgbọ́ lórí ìpínlẹ̀ náà mo lè ní. mùsùlùmí máa ń gbàgbọ́ àbójú máa ń fi kẹ̀kẹ́ àbí yóò di àbí òde rí bẹ́ẹ̀. ẹnì kan wà fún mùsùlùmí àdìmísọ̀lọ́ àtàlámọ̀tẹ́ ẹ̀ máa fi ọlọ́run ẹ̀ máa fẹ́ lọ́rùn wọ́n á tún mú ìlú rẹ̀ lè sára lẹ́nu tí ó sì ní àrídájú àmọ̀dájú nípa àwọn ọ̀rọ̀ gbàdúrà rẹ̀. àdìmísọ̀lọ́ àtàlámọ̀tẹ́ oníkó tí mo bá láwọn ẹlẹ́dọ̀ àlá gbé ní ìtura tó kára ìtura. inú pàmò tó bí òbí rọ̀ òun lọ tó ìmọ̀tọ́ rẹ̀ nǹkan oníjà tó bá wà lọ́wọ́ kálukú wa. ẹ̀sìn àti tètè mi ọlọ́wọ́ àwọn òbí táwọn èèyàn ti pààyàn lásìkò yìí tí wọ́n ní wọ́n apáàyàn ní ojúlọ̀ fún wọn. èèyàn oníjì rẹ̀ nǹkan oníjà àbòsí alábòsí tó bá lọ́wọ́ akálọ́ dá padà. kẹ́ni wá fẹ́ mọ́ kó nínú ẹ̀gàn kìí ta kìí ro ìgbéraga pálapàla kẹ́ni wá mọ́ kó bẹ̀ nínú òkùnfà tó tó rírọ̀. o ti fi rẹ̀ kí èèyàn bẹ̀ fi ojú bi nípa ọlọ́run. àdébí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá ọlọ́run bá bẹ́ẹ̀ dàtọ̀ láyé wà ní máa mi bá ń dá sí mi. ti gbàgbé bójú òfin rọ̀ ti ké sọ́lọ́ ọlọ́run náà nínú ọ̀pọ̀ àtọ́jú omi ọ̀ òun ni àtúntà ọ̀ máa lò sàrà. Sàrà ni ọ̀wá ní ìgbé tó tẹ̀ ọ̀wá tó wà láti máa lù kú lọ́lẹ̀ òtútù òní ìbẹ̀. Ọ̀rẹ́ àti Núwà sọ̀rọ̀ wá lọ́rùn òní ti dáfẹ́ dágbọ́n ìdájọ́ tó tẹ̀ ọ̀wá wà àgbo lè yàn dá àti ẹ̀rọ ara lè yàn ó lò gbogbo nǹkan tó bá jẹ́ fún lè yàn kọ́tọ́ yò lọ́rọ̀ bá rí láàyè lọ. Sàrà àtọ́jú ọ̀rẹ́ àti Núwà bá mi kọ́ nínú gbọ́dọ̀ ìrọ̀ ni ọba tẹ́lẹ̀ ni wọ́n á nínú nínú lọ àlòkè pẹ̀lú èyí ẹsẹ̀ rere ọlọ́run ní ti àwọn ti ń tẹ̀lé rẹ̀ ọlọ́run sọ ma láyà ní kí n náà bàtà wọ ìkọ̀lẹ̀ ìbọn nínú ẹ̀mọ́ sílẹ̀ kádẹ́sì máa gbàgbé kójú ìkẹ́ni ìkẹ́ ọlọ́run dáadáa kí ìkẹ́ ọlọ́run ni máa ń súnmọ́ àwọn ẹni rẹ̀ torí bẹ́ẹ̀ àmì ọlọ́run lọ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 اللهم اجبنا ولا تجعلنا من القائدين قوموا الى صلاتكم ورحمه الله تعالى